àbọ̀ wa fún ètò ọrọ̀ ajé lónìí èyí tó dá lórí ọ̀rọ̀ tí báńkì àgbáyé fi léde pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ò ṣàkitiyan kankan láti jẹ́ kí ọ̀wọ́n gógó ètò ọrọ̀ ajé ó wálẹ̀ lọ́dún 2021 bó ṣe jẹ́ pé ọ̀wọ́n gógó ti mú orí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó lé ní mílíọ̀nù mẹ́jọ gùn ọ̀rọ̀ yìí ló di fífi léde nínú àbọ̀ báńkì àgbáyé èyí tí wọ́n pè ní àbọ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà 2021 ẹ̀wẹ̀ tá a bá ní kàwò dáadáa ìdá mẹ́jọ nínú ìdá mẹ́wàá ohun tá à ń tà ló ti gbówó lérí débi àwọn ohun èlò inú ilé èyí tó ti bẹ̀rẹ̀ láti òpin ọdún 2020 di àsìkò tá a wà yìí nínú ọ̀rọ̀ tí báńkì àgbáyé fi léde níbẹ̀ láti ṣalábàápàdé rẹ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ò gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó yìí lọ́dún 2021 bákan náà nínú ìwé tí àjọ kan lórílẹ̀-èdè amẹ́ríkà fi léde wọ́n kí ọ̀rọ̀ tí báńkì àgbáyé fi léde lẹ́yìn wípé báńkì àpapọ̀ orílẹ̀-èdè ọ̀rọ̀ ọ̀wọ́n gógó pẹ̀lú bí wọ́n tún ṣe kọ̀ láti gba náírà lẹ̀ lọ́wọ́ dọ́là wọ́n ṣàfikún pé nígbà tí ó bá fi di òpin ọdún 2022 ó ṣeé ṣe kí orílẹ̀-èdè nàìjíríà ní àkọsílẹ̀ ọ̀wọ́n gógó tó pọ̀ jùlọ lágbàáyé tí ó sì tún mú àdínkù bá ìdẹ̀rùn ìgbésí ayé àwọn ọmọ orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ìwádìí ṣe fi lélẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ló wà ní ìpele keje ọ̀wọ́n gógó tó ga jùlọ láàrin àwọn orílẹ̀-èdè tó múlẹ̀ ti ilẹ̀ áfíríkà wáyé o ǹjẹ́ lóòótọ́ ni gbogbo àbọ̀ tí mo mẹ́nu ìwọ̀nba yìí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ń kọ bó o ní ọ̀wọ́n gógó kí àwọn ṣe ń pagidínà iṣẹ́ wọn. wo dodo ẹ ó tojú sùn ni cause tá a bá lọ sọ́jà ní ìjẹta tààràtà bóyá àpò méjì ààbọ̀ tá a fi ṣe bẹ̀ ìjọ tabara náà ni ó ní ọ̀sẹ̀ pé tá a bá tún rí tá bá tún lọ padà lọ sọ́jà ni ó tiẹ̀ wá tọrọ ráìsì yìí èyí ìtó tiẹ̀ wá sú mi jù nìyẹn bí àwa bá tẹ pé àlémọ̀ jẹ ráìsì àwọn pé oúnjẹ gbogbo ayé náà ni ráìsì tá a bá dọ́jà ní ìsìn ń ta àpò ráìsì ní thirty à ń ta bọ́ fún wa ní one five one four kí lẹ fẹ́ ká ṣe sírù yẹn. ṣẹlẹ̀ ikọ́ tó tẹ̀ tí wọ́n á dùn mí ni pé àwọn tó jẹ́ tó yẹ pé owó oṣù ni wọ́n gbà oúnjẹ wọ́n sì gbogbo ẹ̀ wọ́n sì bọ̀ owó oṣù increase. èmi kàn fi pé wọ́n affect mi tó dẹ̀ affect gbogbo aráàlú ń sìn which is the most important thing tó ṣe pàtàkì jù nígbèsí ayé ọmọ ẹ̀dá lóòjọ́ òun ni oúnjẹ oúnjẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti kọjá tí èèyàn ń múra tẹ́lẹ̀ even salary earners tó wà ní business kan gbogbo èèyàn ló ń ló ń ṣàròyé lórí ẹ̀ oúnjẹ tí ó ti wọ́n like rice sitara ni one thousand plus eh, nsìn. tẹ́lẹ̀ a congo of rice like they call it get it at the rate of three hundred plus four hundred plus five hundred nsìn O ti double O ti di one thousand plus. kí ni ọ̀nà àbáyọ ẹ jẹ́ ká tẹ́tí sí ohun tí ọ̀gbẹ́ni Dàmọ́lá Ajíbóyè tó jẹ́ onímọ̀ ètò ọrọ̀ ajé ní láti sọ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. ọ̀nà àbáyọ sí ìgbó lórí ohun tí à ń lò ọjà àti ohun gbogbo tí ọmọnìyàn nílò lórílẹ̀ Nàìjíríà ni kí ìjọba fààyè gba ohun tí à ń ṣe lábẹ́nú tí à ń pè ní locally made goods lórílẹ̀ Nàìjíríà tí a bá ń ṣe léyìí irú owó tá à ń pè ní owó ìkọjàwọlé import tax or or wọn taxes wọn san duties and the likes kúrò lórí ẹ̀ yóò lè jẹ́ kí ohun tí àwọn èèyàn ń rà tí wọ́n ń tà kó lè wálẹ̀ tá bá wo ọ̀rọ̀ epo à ń lò lórílẹ̀ nàìjíríà pàápàá jùlọ uh, epo petrol pms a rí i pé àìsí ẹbu fọpo ní orílẹ̀‐èdè nàìjíríà ó ṣe akùdé tó pọ̀ gbówó lórí owó epo tí à ń lò lórílẹ̀‐èdè nàìjíríà a sì ti ń sọ lọ́pọ̀lọpọ̀ ọdún náà pé ká ní ẹbu ìfọpo tiwa lórílẹ̀ nàìjíríà because tábà ní à ń ṣe ṣíṣàwárí epo ohun epo rọ̀bì lórílẹ̀ nàìjíríà tó wá jẹ́ pé a tún kó lọ sókè òkun láti jẹ́ pé kí wọ́n yọ ohun tí a nílò ńbẹ̀ owó láwọn fi gbé lọ owó látún fi gbé wá padà yóò wà wọ́n a rí i pé eléyìí ó jẹ́ ọ̀nà àbáyọ tó bá jẹ́ pé ìjọba ń fààyè gba ohun tí à ṣe lábẹ́nú ní orílẹ̀ nàìjíríà yóò lè dín bí ohun gbogbo bó ṣe wọ́n káàkiri a rí ìka gan pé gítáyìn gan wọ́n tún kó wọlé látòkèrè ni eléyìí yóò sì yẹ kó rí bẹ́ẹ̀ kí wá láǹfààní gbogbo igi gbogbo ohun mèremère gbogbo ẹ̀kọ́ tá a kọ́ ní fáfitì tá láwọn onímọ̀ nípa ìṣirò owó tá láwọn onímọ̀ nípa ètò ọrọ̀ ajé lóde nàìjíríà. kò jẹ́ bó ti jẹ́ lórí ààbọ̀ mi fún tọ̀sẹ̀ yìí ẹ tún jẹ́ ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ Zainab Fakunle lórúkọ mi.